ọlọ́pàá lé awakọ̀ yìí sẹ́nu ọkọ̀ BRT ni wọ́n bá lù ú lálùdákú bíi kíkú bíi yíyè ní àwọn èrò rẹpẹtẹ tí wọ́n wà níbùdókọ̀ Kétu lọ́nà márosẹ̀ Ìkòròdú níjọba ìbílẹ̀ Kòsọ̀fẹ́ dáwọ́ jọ lu ọlọ́pàá kan tọ́wọ́ wọn bá lọ́jọ́ ajé Monday ọjọ́ keje oṣù kẹjọ yìí wọ́n sì lu agbófinró náà débi tó fi dákú tí wọ́n tún rọ omi lé e lórí kó má lọ gbabẹ̀ sọdá. So ẹ̀sùn tí wọ́n fi kan òun àti ẹlẹgbẹ́ rẹ̀ kan tíyẹn ríbi sá máwọn èèyàn tínú ń bí náà lọ́wọ́ ni pé wọ́n níṣe ni wọ́n lé awakọ̀ èrò kan wọ́n fẹ́ gba mọ́tò ẹ̀ ibi tí wọ́n sì ti ń lé ràbàràbà láti mú un ni wọ́n ti lé ọkùnrin náà sí ọ̀nà àkànṣe ọkọ̀ BRT ìjọba níṣe lọkùnrin náà ṣe kòńgẹ́ ọkọ̀ BRT tó ń bọ̀ nìyẹn bá gbá bíi bọ́ọ̀lù síwájú ó sì tún tẹ̀ mọ́lẹ̀ ẹnìkan tó mọ awakọ̀ yìí tíṣẹ̀lẹ̀ náà sì ṣojú rẹ̀ sọ pé Yusuf lorúkọ dẹ́rẹ́bà tí wọ́n lé ọ̀hún àmọ́ orí kò yọ wọ́n ní kò tí ì kú títí dàsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ bó tilẹ̀ jẹ́ pé ọkọ̀ BRT náà ti ṣe léṣe púpọ̀ níṣe ni gbogbo ara ẹ̀ fàya pẹ́rẹpẹ̀rẹ tí ẹ̀jẹ̀ sì ń dà lára ẹ̀ gbogbo aṣọ ọrùn ẹ̀ ló ti di àkísà pẹ̀lú bí ọkọ̀ ọ̀hún ṣe gbó mọ́lẹ̀ ẹlòmíì tíṣẹ̀lẹ̀ náà tún ṣojú rẹ̀ sọ pé ọ̀nà ìkòsí ni Yusuf ti ń bọ̀ lílé tí wọ́n lé e nílékulè ló mú kó jánà mọ́ ọkọ̀ BRT tíyẹn ń bọ̀ láti Ìkòròdú lẹ́nu tí ìjàmbá náà fi ṣẹlẹ̀ wọ́n ní ariwo ha ìkúnlẹ̀ abiyamọ o táwọn èèyàn tọ́rọ̀ ọ̀hún ṣojú rẹ̀ pa ló mú káwọn ọlọ́pàá náà dẹ̀yìn lẹ́yìn ọkùnrin tí wọ́n lé sẹ́nu ọkọ̀ yìí èyí tí wọn ìbá fi ṣáájú rẹ̀ ń ni wọ́n bá ń sá lọ àmọ́ ọwọ́ tẹ ọ̀kan nínú wọn mímú tí wọ́n mú ọlọ́pàá yìí níṣe làwọn èèyàn ọ̀hún ṣùrùbó bí ìjà lọ wọ́n bẹ̀rẹ̀ sí lù ú lálùbami báwọn kan ṣe ń gbá lẹ́sẹ̀ẹ́ àwọn kan ń fi bẹ́líìtì lù ú àwọn míì tiẹ̀ ń figi lù ú pẹ̀lú wọ́n bínú fa aṣọ yúnífọ́ọ̀mù ọrùn ẹ̀ ya fìlà orí ẹ̀ náà sì gbọ̀tọ̀ ìyà ọ̀hún pọ̀ débi tó fi dákú mọ́ wọn lọ́wọ́ kí wọ́n tó dẹ̀yìn lẹ́yìn ẹ̀ bákan náà làwọn aláàánú ará Samaria kan ṣùrùbò Yusuf tí BRT gbá wọ́n gbé e kúrò nínú ọ̀gbàrá ẹ̀jẹ̀ wọ́n sì ṣètò láti gbé e lọ sọsibítù kan nítòsí kí wọ́n lè dóòlà ẹ̀mí ẹ̀ wọ́n ní lẹ́yìn tí awuyewuye náà rọlẹ̀ díẹ̀ làwọn aláàánú kan bẹ̀rẹ̀ sí rọ omi lé ọlọ́pàá náà lórí àwọn ọlọ́pàá ẹlẹgbẹ́ rẹ̀ láti ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní Kétu tí kò fi bẹ́ẹ̀ jìnnà síbi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ jáde wá wọ́n sì ṣáájú ẹni wọn. bákan náà làwọn ọlọ́pàá rẹpẹtẹ ti wà ní gbogbo àyíká ibi tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ láti pèsè ààbò àti láti ṣèdíwọ́ fáwọn jàǹdùkú tí wọ́n lè fẹ́ ṣàkọlù sí ọkọ̀ BRT tàbí ṣe àwọn èrò rẹpẹtẹ náà ní ṣùtá kò tí ì ṣeé ṣe fún alukoro iléeṣẹ́ ọlọ́pàá èkó sp benjamin hundeyin láti fèsì sí ìpè wa lórí ìṣẹ̀lẹ̀ yìí títí tá a fi kó ìròyìn yìí jọ. faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online.